ọlọ́ọ̀ẹ́ àwọn àfa àgbà ni wọ́n ní o lọ́ba tó ju kẹta lẹ̀ ọba tó hàn ìjọba hàn yìí ọ̀hán kan fún bàbá rẹ̀ lé olùdílé plọ́ọ̀tì kan. Allahu akbar. Tí ààyè tó yanjú tí ì inú igbó rárá. Ọlọ́run tóbi lọ́ba ọ̀rọ̀. Kí ní bàbá rẹ̀ ọba fún wọn? Wọ́n á gbà pé bàbá rẹ̀ ti gba olùdílé plọ́ọ̀tì kan. Allahu akbar ni bàbá ń sọ fún mi lánàá ní àdó àtàwọn táwọn dà ní ọlọ́ngbà kí ni ń sọ̀hún kí gbogbo àná ni ó gbà. èmi náà ìdílé tí mo ti ní gbàdúrà ìjọ náà ọ̀nà láwa ní mọ́tò ṣé jáde wà níyàn tó dáa sí nǹkan àbúrú lánìyàn fi tábà dé wá sí i àmọ́ àbúkẹ́ nìkan ó dà níyàn rẹ̀ kàmáǹgbà dé wá sí i tá a rí lè jà á kódà ọgbọ́n mi náà débi pé mo ní ẹ̀wù bá ń gbé tẹ̀síì wá. àgbógbé wọn ti lọ gbé wá já tẹ̀síì bí. àwọn tá a jẹ́ wẹ́ẹ́ pé iná náà ti wá bí yìí wọ́n jẹ́ dààmú wọn kankan mọ́ kẹ́kà kó ń bí kankan mọ́ gba yìí. àmọ́ mọ́ṣúárà kò sí oore ní ọ̀nà àlọ́ọ̀rọ̀ ní àṣà mi ní àṣẹ. ní ẹ̀ma tó ń dára pé à ẹ̀ mà jẹ́ alágbé ni àmúlọ̀dà ẹ̀já dà sí ẹ̀já ṣáwárà lórí ẹ̀ bàbá àmọ́ ẹ̀ dé má ní kí wọ́n lọ ní wọn ní ajínigbà wọn láàbì ni pé àwọn tí ń bẹ láàbì ní tó pọ̀ ju àtàǹgbẹ́ ń bì lọ làbá àbí ń bọ̀ wá bí. ń ló kún wa lójú bẹ́yàn bá gbàgbé rẹ̀ ìjọ náà tí ó dàníyàn tọ̀ ẹni tí ẹ gbà lọ́wọ́ aṣọ yìí gbogbo ẹni tí o ti gbà kọ́ mọ́ ní títí o náà. Insha Allah. wọ́n ti gbà náà tó lè ti sí pé o tó gbé gbogbo ẹni náà tí o gbà. ìbọn náà ní jẹ́ bẹ́ẹ̀ ọmọ náà bàǹsí náà fà dílẹ̀. wọ́n ní. fa inna Allaha ta'ala yazidu al-mu'minina tawfiqan ila al-khayr. ẹ wàá rí màtúndé gbé fúnra yẹn ní ọkọ̀ wa rẹ̀ fà yìí àti pé mọ́wá jẹ́ mùmínì ọlọ́wọ́ àràn lọ́wọ́ yóò àmọ́ ajé ó ní ìsekòǹgẹ́ lọ bíi sí olóore yóò máa ajé lọ sí olóore mọ̀mẹ́ni ọmọ wa ọlọ́wọ́ àràn lọ́wọ́ pé lọ́ọ̀sẹ̀ yìí lọ́ọ̀sẹ̀ yìí ah, ó ti rán ẹ ó ti rán ẹ lọ́wọ́ ẹ ó di kárán ọ̀dọ́ lòkù. ǹdẹ sinafila ìyẹn máa wé yàn àwọn yẹn yẹn yàn nígbà tí mo fẹ́ sọ yìí nǹkan tí mo ń kárí ni yorùbá níbi tí ń ṣe mí ní ti ọ́ tí ẹ máa nípinnu tó kí pé ọlọ́run mo fẹ́ dí láago báyìí fún iṣẹ́ olóore kan fún bẹ́ẹ̀ àtàhájú ni bẹ́ẹ̀ àkàkàkà ni o sẹ́wọ̀n pé lọ́kọ̀ọ̀kọ̀ wà ní kankan máa ń jí wa láti wo ẹgbẹ́ wa káàní àní lójú wa àbí kẹsẹ̀ yẹn bẹ́ẹ̀. wọ́n lè yẹ yóò yẹ kí á lè ní. ìgbà tí a wà ní ọlọ́mọkí ó tà sí tọ́lọ́mọkí wọ sí ìṣòwò kébà ẹ̀rọ kí nàrà wà ní sí náà o mo tó sí ìṣòwò kébà yìí. wọ́n máa fún wa nǹkan ọlọ́nkẹ́ yìí pé káàkà ká tó sùn pé olóòmù fẹ́ jí láago báyìí mo fẹ́ katra mo fẹ́ katra tàbá kí á yà wọ́n tàbá di lóru ìyá wọn á pé ǹdẹ ǹdẹ ǹdẹ tí mo máa jí yà ń tà bí mi dà yàtọ̀ sí ọ̀lẹ́mi bíi áá nǹkan ń dọ́lọ́ mo pè ọ́ mo ké nǹkan ó sì wàrà nǹkan ó sì náà tó jí mi wá ẹ̀mí lẹ́yìn tó lọ́jà ayé agbára kò ní ìdìbò ké nǹkan mọ́ lákòó mo fẹ́ jí gbàgbà yìí wàá jí ọba ìsúnmọ́ ní túmọ̀ ẹ̀ ọlọ́ni máa ran múmìnì lọ́wọ́ tí ó fi ṣe kòǹgẹ́ iṣẹ́ olóore ìyá máa jáde ńjọ́ mi ìfẹ́ pé gẹ́gẹ́ rẹ̀ ní lọ ìlọ́bìṣẹ́ yóò sì lọ ṣe olóore fẹ́ pé kò lérò kó bẹ́ẹ̀ ṣe rárá ọwọ́ dẹ̀ fún ṣe. wàyé turukuli kafirin sa irina fi mataha tili kofo. ọmọ wa fi káfìrí lẹ̀ yẹ turukuru yọ̀ọ́ àti ìdààmú wọn tí wọ́n mọ̀ fi kọ̀ sí yóò fi ilẹ̀ torí kò sí ẹ̀tọ́ kó bẹ́ẹ̀ jáde níbẹ̀ ọlọ́run á jẹ́ síbẹ̀ kọ́nà ẹ̀ lọ́wọ́ ọlọ́dẹ máa wò náà ló mú àwọn Yorùbá sọ ikí mọ̀kàn yìí pé ẹni tó bá jókòó tí ẹni bá sùn jàre tó sùn kalẹ̀ ọba àlekè ọlá yóò máa wò náà lórí sísun rẹ̀ èmi ò ní sọ bí wọ́n ti máa ń sọ ọlọ́run máa wò náà bó ṣe sùn kalẹ̀ pé tó ń lọ kan ọ̀rọ̀ rẹ máa sùn lọ ọlọ́run gẹ́gẹ́ òye sùn o gbogbo táwọn sọ ni pé ah, lọ́dọ̀ tí wọ́n lọ́hùn. tọ́jà á dìde jókòó pé ah, òun ò sùn mọ́ jàre wọ́n lọ́wọ́ sùn mọ́ gbóhùn lórí ìjókòó ẹ̀ náà èmi ọ̀sán kọ́lọ́ ń jókòó. wọ́n ní tọ́jà á wúyà yá ẹ̀ẹ́gà wọ́n mọ dìde jàre wọ́n bàrẹ̀ náà yóò ṣe wọn gbogbo àti ṣe àrẹ gẹ́lẹ́gẹ́lẹ́ ló bá rẹ̀. لذا ختم الله الآية بقوله فذلك زين للكافرين ما كانوا يعملون ìdí nìyẹn tọ́lọ́ fi parí àyà yìí pé wọ́n ṣe wọ́n ṣe ẹ̀rí gan wọ́n ṣe àwọn afáwa onímọ̀tò fìrì ní gbogbo ntọ́ bá kù díẹ̀ káàtó tí kì í ṣẹ̀rí màjúùlù ni ẹ máa ń sábà pè é nígbà tí ọlọ́run fẹ́ sọ tàwọn múmi ni ó là mọ́lẹ̀ kó ní. ṣàyà ná. ní ṣàyà wa ni a jẹ́ kí wọ́n àti ìmọ̀ ìlọsọ fún wọn. nígbà tí káfíìrì ó ní wọ́n wọ́n ṣe iṣẹ́ káfíìrì ìlọsọ fún. zayyana li imana li mu'minin zayyana li kafirina li kufra wal ma'asi. bọ́lá òun ṣe ṣe ìmánì lọ́dọ̀ bẹ́yẹ mọ́mẹ́ni ti ń dá lójú yín yẹn ìyàwó wa ti ń fọwọ́ pa ẹrú gbẹ̀yìn wa mu. ẹgbéyàwó àwọn ẹlẹ́yà wa lábí ọlẹ́lẹ́yà. ọlẹ́yà ló yẹ kó ní. kó ní yé ní ìjàǹfààní ẹlẹ́yà ló máa yí mu mọ̀ òní ọmọ bọ́ yá lórí náà ti lò já ẹni tí ò ẹni tí ò ní ẹlẹ́yà ní ká ní ẹnu ṣé ìgbà tó ti lọ bí iṣẹ́ látàárọ̀ ṣé yọ parẹ́ yìí. Ah, ah. ẹni ọlẹ́yà máa wù mí rọ. òjò lọ́pàá dé. Ah, ìsopọ̀ búrẹ́dì mọ́ lápò. búrẹ́dì tó rà ìsopọ̀ àmọ́ lápò. odi odi irọ́. Ah. so pratawolo náà wá sí ọ̀dà torí ètè rẹ̀ ètè rẹ̀ òdúró mọ́ ń gbà kékeré. ó ti funfun sẹ́ni tí wọ́n fọwọ́ ka gbanugbanu. gbọ́dọ̀ lẹ̀ ta ó ti ṣe wàhálà láti fẹ́ ẹ̀ kú ó ti rẹ̀ ẹ́ ó sùn ó sùn kálẹ̀ gbanaku. ọlọ́run lé lè fẹ́. ha wọ́n di wọn kọ ọlọ́lọ́mọye ọkùnrin tí ń jẹ ìyá mọ́yà nípa kọ́wọ́ ìyàwó ẹ̀ ńlẹ̀ sí áà ah, wò lọ́hùn mẹ́yàn jí kínní ní ìsìn ìgbè kọ́ kò lè jí báyìí. àlejò tí náà tún náà rí mọ́. pẹ̀lú ohun tí náà yẹn ló lè mọ náà ẹ̀kọ́ gbọ̀n náà. ó ti hàn kọjá bùsọ̀ mẹ́ta. bẹ́ẹ̀ bá yílá yé ní àìsàn náà dàsí lára tó kó ti ṣe wàhálà pọ̀. àjàǹgbàdì ló ti wọ́n. láti wá wúlẹ̀ fẹ́ pé tẹ́yẹ pé ohun ọ̀bẹ kan wò náà lọ títí ìgbà tí ò ṣe fìtínà. ẹ ti rìn sí bàbá bẹ́ẹ̀ dé. èyí ọgbọ́n táwọn iye náà tó ní ẹlẹ́hà kan jáde kan. ẹ ẹsẹ̀ kan ẹsẹ̀ kan ta ẹsẹ̀ kan náà ha ẹsẹ̀ kan nù ajáde yà mọ̀ pé ntí bàbá sọ òdodo ni. ọlọ́run máa ń ṣe lọ́sọ̀ fún wa báwọn lójú òwú nígbà tí obìnrin mi ń sọ fún ọkọ ẹ pé ẹ bá tẹ̀sẹ̀ dà sí ewu ní jàǹtì yìí ẹ mú díẹ̀ fóun bẹ̀ náà ah, pé kí ni kéèyàn máa wò yín kí ah, kẹ́ni wọ́n bá yàn gbàtí àfa ní gan ni gbàtí ẹ fún sàfà kò wú kò wú kò wú ìdí ìwẹ̀lò méjì ẹgbẹ́ ọ́ ká ọ̀gùsẹ̀ ọlọ́run ló ṣe ìmánì lọ́sọ̀ fún mọ́mì yìí o ó sì ṣe kúrò àti ìjàpọ̀ náà ní ọ̀sán káàkiri ayé asanu ní kúlì parí sí ní amẹ́lẹ́. ìtumọ̀ ní pé gbogbo òjò ọlọ́run ń ṣe iṣẹ́ rẹ̀ lọ́sọ̀ fún un. ó ti dáadáa fún ọ. fàhásánù ní ìmọ̀lẹ́ ní agbórí ní mùmìnì. ọlọ́run ṣe ìmánì mi tó lẹ́wà tó dáa lójú mùmìnì. wàhásánù ní kúkúrọ̀ wàlí jahala tàwa jọlá nàta fi àárín lè káfírí. ó lè ṣe kúfúrú àti àìmọ̀kan àti ìsọnù ó ṣe lọ́sọ̀ọ́ lójú àwọn aláìmọ̀ká lójú àwọn káfíìrì. kàdá wa ti nàbí yìí sallallahu alayhi wa sallam. bákan náà ah, kẹ́ máa bá ànábì sọ̀tà ó sí lọ́sọ̀ fún wa. ọ̀sábù ilé kọ̀rọ̀ bí iná ìwé rẹ̀ la. kẹ́sì máa pa ẹran ńláńlá tó ń sì sọ́lọ́hún. wà á tààrí ìmọ̀lànà yóò harim Allah. kẹ́sì máa sọ ti ọlọ́run ọ̀sẹ̀lẹ̀ wọ̀. ẹ́ wọ́n máa sọ lé wọ̀. wọ́n máa sin tọ́lọ́hún sílẹ̀ tọ̀ kàn máa wọ̀. Hmm wọ́n ní ìtumọ̀ àyà pé ọba àlìkè ọlá omi ń ṣe imán lọ́sọ̀ọ́ fún mọ́mìnì nìyẹn títí ṣe kúfúrú náà lọ́sọ̀ọ́ fún àwọn káfíìrì ọ̀kọ́lá bùnú kẹsìrì. ọ̀kọ́lá bùnú kẹsìrì rahimahu allah ta'ala hasana lahu ma kanu fihi min al-jahala wa dalala qadiran min allahi wa hikmatan baliga. wọ́n ní àbá àbúrò kẹsìrì ní ntí àwọn káàkiri ń bẹnu ẹ̀ láì mà ká àti ìsọnù yẹn ọlọ́mọ máa ṣe lọ́sọ̀ fún wa. kọ́dà ọ̀rọ̀ mi. ọjà ọjà ọtún ti gbogbo ẹ̀ kalẹ̀ tipẹ́tipẹ́. ìkìmọ̀ tẹ̀ ń bá ẹ lọ́gọ́. ìkìmọ̀ ọlọ́run ti ń bẹ ń bẹ̀ gbogbo wa ò lè mọ̀ náà ó gbogbo ò lè mọ̀ náà ọlọ́run kọ́ mọ́tà wa nù ní. àmín. bóòlù ọgbọ́n ni bóòlù ọ̀sẹ̀ lò lórí fíìlì ńgbà wa bá ṣùgbọ́n yóò gò kò ní gò yóò gò kò ní gò lóbi ego àwọn akọ ilé ní kò ní gò àwọn náà ní lọ́dọ̀ kan náà kò ní gò ọ̀dà ẹ̀já ọjọ́ ti sí nígbà yẹn tí ibi ibi ibi àìmọ̀kan tó máa yé dé ń wọ́n máa sọ iye tí ń ra gbá bọ́ọ̀lù ẹ máa fi làákà ìtakò pé àwọn kàṣọ́ bá ní àgbà tí wúyọ̀ kọlù wọn lójú àtúbà wọn. ní àti yàrá nù oṣù lẹ́kọ̀ọ́ fún wa ní o. ní àwọn èèyàn wò wá èèyàn wò wá wò sí ní rà àti wò wọ́n dáwọ́ yẹ. ìwé tí wọ́n bá lù tọ̀ ẹ ẹ sí pẹ̀lẹ́ o toníjọ́ ìjàmọ̀ tó lọ́n bá kó wọn jọ yí pé gbogbo ohun tó lọ́hùn lòun ọ̀fẹ́ tí ẹ̀ dẹ̀ fi bọ́ọ̀lù gbé wọlé ń tó lọ́hùn ọ̀fẹ́ ni tẹ́tẹ́ wà ìjọba ìfi bọ́ọ̀lù sí nìyẹn ẹ̀yin lẹ́sìn ń kó yọ sí tí wọ́n fi ń rí ṣe kí wọ́n bá mú wá pé tó ibi ọ̀ràn sẹ́ẹ̀sì lọ́dẹ̀rẹ̀ ó nǹkan tá a sọ o. torí pé àsìkò tá a fi ń lọ owó yẹn àbáfíṣe náfìlà ìbádá o àbábi kírun ìbádá o àbábi lọ́bí iṣẹ́ olóyè ìbádá o kódà bí yẹn wá fi o. gbogbo ń tábà bá ti kò ṣe pátá ni a fi rò. la ẹ jẹ́ nsọ́ díẹ̀ sí i mẹ́yìn ìwò bọ́ọ̀lù. akẹ́rọ mọ̀ kúmọ̀ wọ̀. ẹ mẹ́yìn ìwò. àní àdánwò tó wọ̀lú tí ó lágbára ní bọ́ọ̀lù sí i àwọn afa ń wò fa mo máa fa àtòkù sí fídì rí. láìla àìlànà. njọ tí afa yìí kú bọ́yá kò wí láwà níjọ náà àmọ́ èrè afa yìí la yé rí ìgbà tí mo pàdé ẹ̀ títí láyé kí lárúmọ́ sí orí ẹ̀ ní ìmọ̀jọ́ yẹn ó dúró máa ń wí láàrin púpọ̀ àmọ́jọ́ tá a kọ́ kú láyé fídì wọn kù sí níbàtì wọ́n tẹ̀ wọ́n pa ni. bóyá wọn awúlẹ̀ àlọ́ bẹ̀jọ́ náà o bóyá wọn fàáfẹ́ wọn lọ wú bọ́ọ̀lù wọn ò wé lọ. àsìkò èsì náà dá bára wa sọ̀rọ̀ èmi ò sọ pé bọ́ọ̀lù gbígbà ò o nsọ pé bọ́ọ̀lù gbígbá kódà o àmọ́ tó lè mọ bọ́ọ̀lù lèmi ń sọ o tó lè mọ bọ́ọ̀lù ni mò ń sọ o pé tẹ́tẹ́ lè mọ bọ́ọ̀lù o ọlọ́run ò sì fẹ́. àti fífà ti kò rárẹ̀ hmm, wọ́n wọ́n ń ta tẹ́tẹ́ abẹ́lé lórí ẹ̀ pé ẹni báyìí ni ó gbà bọ́ ni ó wọlé ọ̀yà àfi mọ́tò rẹ̀ lẹ̀ onóòfin tó ń lẹ̀ tí mọ́tò sì lọ nìyẹn gbogbo eléyìí ọlọ́run ọ̀fẹ́ o bí agbábọ́ọ̀lù bá lè yọ tẹ́tẹ́ kú òun bẹ́ẹ̀ tọ́ka kù dárayá lásán torí bọ́ọ̀mọ wa bá ń fi bọ́ọ̀lù sí níwájú ta wa kò dáná o kò dẹ́sẹ̀ o ní ìlú ń gbá bọ́ọ̀lù ṣùgbọ́n tọ́bẹ̀ di pé wọ́n sọ ní tẹ́tẹ́ wàhálà ti wọ̀ ọ́ o táǹtà ti sọ nìyẹn o gbogbo èyí tí ọlọ́run ti pé kí ọ wà nígbà tí a dárò ọ̀lẹ́ inú dára káwẹ̀ tó dé ẹ̀fẹ́ yìí máa ń lù lá o wọ́n ní ọlọ́run ẹlòmíì lásìkò yìí nìyẹn o. ìmáàmù àtúrò yìí. tí a bá fi bọ́ọ̀lù sásìkò oorun ìmúgbélẹ̀ náà ní o. nígbà tá a wo bọ́ọ̀lù tán mo ní tó bá jẹ́ kó bá rí báwọn ẹ̀wà jẹ́ a máa sọ díẹ̀ díẹ̀ ká má ti làmọ́lẹ̀ púpọ̀ kára máa pẹ́ sọ díẹ̀ díẹ̀ o. wọ́n náà tó wá kẹ́wọ́n lójú. ẹ kí ẹ kí ẹ kí ẹ kí ẹ kí ẹ kí ẹ máa ń yí wá ń ta. gbogbo ọ̀sẹ̀ tó lọ mọ́sálásí fà asamu òkú. bí wọn máa kàn màmú lójú bóyá màmú ẹsẹ kí ẹ má bàa yàtọ̀ kírun ẹ má bàa yàtọ̀ kírun o. àwọn atẹ́sí gbábọ́ọ̀lù àwọn kí náà ń gbé àwọn. máa yù. gbogbo bọ́ọ̀lù yìí kìkú ṣe ń tí kọ̀dá àmọ́ ń tí ọ̀dá ní ń bì mà. tó bẹ́ẹ̀ ló ló mú ẹ̀rí wa pé ń máa ní bọ́ọ̀lù ọ̀dá ebi yẹn ń gbá Saudi. máa wẹ̀ rí máa wẹ̀ rí. ṣùgbọ́n àwọn tẹ̀sán akóyọ̀sí lọ́dún yìí tẹ̀sán gbá lọ́kàn báyìí màálù tí agbábọ́ọ̀lù kankan ò fi gbábọ́ọ̀lù là yé mi tàwọn ti gbábọ́ọ̀lù tí wọ́n bá lọ yìí. wọ́n lọ ṣe màálù tẹ́ pé àwọn ẹni bá fẹ́ jókòó nílá ẹ̀fọ́ jókòó ní títí níbẹ̀ wọ́n lọ rè jókòó wọn àwọn ni wọ́n ṣe màálù kan fún wọn ibẹ̀ làwọn ọlọ́lá ó ti jókòó wo bọ́ọ̀lù tiwọn màálù yẹn tí bọ́ọ̀lù bá lọ báyìí bẹ́ẹ̀ ni màálù gbìn lọ tí bọ́ọ̀lù bá wá báyìí bẹ́ẹ̀ ló gbìn wá tí wọ́n sì ká ẹ̀hún yí wọn kì í ni. ṣùgbọ́n afúnra bàálù ni wọ́n ti rẹ̀ bẹ́ẹ̀ o wọ́n ní àwọn agbábọ́ọ̀lù náà ní ẹ sọ wọ́n ní wọn ò tí ì kóyọ̀ sí bọ́ọ̀lù ní gbogbo àgbáyé tó bá ń rí tí nǹkan máa bẹ́ẹ̀ yíwa pé nígbà yẹn tó bọ́ọ̀lù ọ̀dà ní ìsìn àwọn afá àkúnyẹ́ náà ti ṣe ju jáde ebi yẹn ń dábọ̀ sáà ń fi dọ̀ èmi ò pé bọ́ọ̀lù ọ̀dà wọn tó bì mọ́ bọ́ọ̀lù bíi tẹ́tẹ́ là ń sọ o kò lè sáà afá kankan tó lè sọ pé tẹ́tẹ́ dà o nọ́ọ̀sì kan lọ fagilé tẹ́tẹ́ o bẹ́ẹ̀ bá ń wo bọ́ọ̀lù ẹ̀ mọ́ ta tẹ́tẹ́ o bẹ́ẹ̀ bá ń wo bọ́ọ̀lù ẹ̀ mọ́ ta tẹ́tẹ́ o bí n ṣe jẹ́ nìyẹn. ayọ̀ wa ẹ sọ àfa. la ilaha illallah wahdahu la sharika lah. kò sí kan àfi ọlọ́run gbọ́dọ̀ nǹkan yìí. wa awrada hadithan ìsàlẹ̀ ọ̀rọ̀ ọ̀bùnú kẹkiri náà. naam. wa awrada hadithan fil muqaranati lil mutaqaddima bayna al mu'min wal kafir. rawahu al imam ahmad fi musnadihi. عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إن الله خلق خلقه في ظلمة ثم رش عليهم من نوره فمن أصابه ذلك النور اهتدى ومن أخطأه ضل lábẹ́ أنتي tí èmi àtẹ̀yìn tá a tẹ̀ ìgodo sọpẹ́ fún rèé o ní tí bàbá wa ìmáàmù Ahmad tí wọ́n gbà wá nu mùsùlùmí wọn yí o tí ládọ́dọ̀ ànábì làwọn ti gbà wá o ló ti ọtí sẹ̀sẹ̀sẹ̀ lọ́dọ̀ tàwọn náà o ládọ́dọ̀ ànábì o yí pé ànábì sọ pé ọlọ́run dá gbogbo ẹ̀dá rẹ̀ sí ìdólùmọ̀ nígbà tó dá gbogbo wa tẹ pátá inú òkun gbogbo wa wà. sùmọ́rọ́ sàárẹ̀ yìí mi náà rèé ọlọ́run wa bu ìmọ́lẹ̀ ọ̀sọ́domi lọ́ba pọ̀ sí ntọ́da. famani asọ́bahu zalika nur ìkàdà gbogbo ẹni tí ìmọ̀lẹ̀ tọrọ ń fán gbogbo ẹ̀dá bá ta sí lára ìtajà ní ọmọ náà. gbàmọ̀ ni àtàwù ẹni ó ní ni mo á bí ilé rẹ̀ ń sáwà láti fọlọ́n pé lómi ọlọ́dọ̀ mi o. àkàlẹ́ ó máa sọ̀rọ̀ lórí pé káwọn èèyàn lọ́nà mà tọ́lọ́ fi àmà nà ní ọlọ́ọ̀ni fi yàn má nà ákà máa ju ọ̀nà ti wá ní ọlọ́ọ̀ni fi yàn má nà kò gbọ́dọ̀ dùn ẹ́ hmm. kò sí gbọ́dọ̀ dìjà láàrin ìwà àtẹ̀ntì ọmọ nà ìwọ́tọ̀ ọmọ nà kọ̀ ayé lájọ gbé mùmíní àjọgbáyé ni mùnáfìkì àjọgbáyé ni káfíìrì àjọgbáyé ni ẹlẹ́bọ àjọgbáyé ni kò sí lànà islam pẹ́kẹ́ nìkan lọ mẹ́nìkan lágídí ṣe ẹ̀sìn kankan rárá anabi náà lẹsẹ bẹ́ẹ̀ gbogbo ẹ máa anabi wa ní ọ̀nà míì. olùlábòsí nínú òlù tí ànábì gbèsè ìjọba ti ṣe màdínà ẹni tí ìṣe mùsùlùmí gbẹbẹ o wọn gbẹbẹ o kọlẹmọlá gidi o ànábì wa òye ṣe ọmúdà lọ́wọ́ kan ọwọ amú ẹ lọ́wọ́ kan rárá o ìsọkúsọ ni bí ẹ bá lánàbí ìwájà àhánsẹkọ yẹ kó jà mhm. ìlú abínibí rẹ̀ ìlú bàbá rẹ̀ kò gbà wọn lóbìnrin kò ní ọlọ́mọ pa kò bọ́ wọn kò fi dábùú ṣe wọn kò ṣe ìyàwó kò ṣe sìnà fún ìyàwó wọn kò ṣe wọn àwọn kọ́rọ̀ láàyè láàyè làlá wọn ẹ̀mẹ́ nìkan láyé dé wọn ni kò mọ ìwà kọfọ̀rọ̀ ọ̀lẹ̀. ó lè lè lè yí pé wọ́n lè lé wọ́n lè lè lè yí pé wọ́n lè lù èyí ma mọ ìrètí ń bẹ láàrin mọ́kà àti màdínà ah. ah. kò síjọ́ kan téèyàn bá kọ́kọ́ lọ mọ́kà tí a ní ọkà lọ màdínà láti mọ́kà tí ò ní bọ́ sí ìyàjẹ́ mi pé ha ah. sáì dé bẹ́ẹ̀ ni títì lọ́dá yìí ọkọ̀ lọ́gbàdùn yìí ọkọ̀ yọnu kò sí gáláàbù kò sí tó fi lò àwa arìnrìn àdébẹ̀ èyí ó béèrè ẹgbọ́n náà sọ́kọ̀ sọnù ta. mọ̀tẹ́lá àti ń lọ báyìí. àti mọ̀tẹ́lá àti ń lọ báyìí. Máa ńlá ti sàyè. Yóò wá fún ṣe ṣe ṣé fi tí ànábì fẹsẹ̀ rere. Jàmá kì í tún sojú ọ̀nà inú igbó fún mi. Pápò pàkó báyìí níjọ náà. Inú igbó inú igbó ló pàdé bẹ́ẹ̀. Wọ́n wá lé wọ́n lé láti lé láti lú ẹ̀ débẹ̀ yẹn bẹ̀ tán ẹ̀tọ́ wa lọ kógun bá ń bẹ̀ fẹ́ tó fẹ́ pa síbẹ̀. ọyọ ọjà. ẹ wá lọ́jà ẹ owó ẹ̀sìn àlàáfíà gbáà lẹ́sìn Islam sáàkà bá ń lẹ àdáwò mọ́ Islam àwọn lórí ikú bá o ṣé máa ń Boko Haram ṣé máa ń bẹ̀rẹ̀ wọn sì sọ̀rọ̀ mùsùlùmí ìwọ ni wọ́n ń pa o ó sì yẹ kó yára ayé náà o ah. pé wọ́n lọ pàwọ́ ẹ̀sìn mọ́tàlá sílẹ̀ àmẹ́yìn tí ọ̀pá ní lórí jẹ́ lọ́rọ̀ tọrọ wọn o kò ní kọ́ bá a ṣe dá o kò ní jù bá a ṣe dá o wọ́n ń gbókọ ìsìlámù lójú ara wọn pé kìnìún kan lòún jẹ́ ẹni tí wọ́n sọ láyé ilé ìlàwọ̀ àwọn ọ̀pá irọ́ ni wọ́n ń pa àwọn ọ̀pá nàìjíríà ní kọ́lọ̀ tí àwọn tí wọ́n ń tẹ́ ní ká máa lò nìyẹn kọ́lọ̀ tó bá fi àtọ̀wọ́dá ni yóò gbé jáde. wọ́n fẹ́ bá nàìjíríà jà wám wọ́n sì fẹ́ tara ìsìlámù bá nàìjíríà jà ẹ̀bẹ̀ lẹ̀ wọ́n ló kọ́ bú àmọ́ àákàdébẹ̀ lé nì tọ́lọ́ ní ọ padà sẹ́ ìyẹn bá lọ wọn sẹ́ ìsìlámù gidi ọmọlẹ́yìn kristi ìsìlámù kọ́ bá ti bá lò pé a ti dáadáa sí i ìfún babaláwo gẹ́gẹ́ wọkọlọ́run wọkọlọ́run tó dá náà ọ ẹ lè ṣe dáwà fún kálukú ló ń ṣe dáwà ẹni tí ń gbèrú ọjà náà dáwà ló ń ṣe àgbọn òyẹ̀wò rà ó ó ṣe fún bá ó ó ṣe fún tápá ó ẹ̀ ọ́n náà ti dáwà ni nígbà pé wọ́n mọ̀ nà ọ̀fẹ́ kẹlòmí mọ̀ nà ó lè pè é kò wá dáhùn kó dìgbà kódà á lè jọ sase pọ̀ inú ayé débi kan ma ló bá tán síbẹ̀ ẹ̀yà àdìsẹ́ rò pé ẹni tí omi ìmọ̀lẹ̀ ọba bọ́ sí lára dọ́là olóṣọ̀nù. mọ́mú nǹkan lágídí gbogbo jọba ثم أورد الله ثم أورد الله تعالى ما يدل على سنته الثابتة في البشر فقال وكذلك جعلنا في كل قرية أي وكما أن أعمال آل مكة مزينة لهم وجعلهم الله أكابرها مع أنهم فساقها كذلك جعلنا في كل قرية أكابر مجرميها وساءها فدعاتها إلى الكفر وصد عن سبيل الله ليمكروا فيها بصد عن سبيل الله لأنهم أقدروا على المكر والخداع والترويج الباطل بين الناس بحكم نفوذهم وسيادتهم وسيطرتهم. نعم ما شاء الله بارك الله فيكم. آمين. آه. ọlọ́run wa ọlọ́run wa mú nínú ọ̀rọ̀ rẹ̀ nínú kuraani rẹ̀ yìí yọ fẹsẹ̀ lé náà wá ilé tí ọlọ́run súnà ọlọ́run tó rin ilẹ̀ lára àwọn ẹ̀dá ẹ̀ ọlọ́run ní wọ́n kàzáàlì kàjá iná fi kúlẹ̀ kọ́rìyà mo ti ń bẹ nìyẹn tá a fi sínú ìlú kọ̀ọ̀kan ìtumọ̀ yìí pé bó ti ṣe àwọn iṣẹ́ àwọn ará Amẹ́ríkà lọ́sọ̀ fún wọn tọ́lọ́sì ti àwọn kàrìnkàrìn Amẹ́ríkà ní òkì tí ò ní gbà bẹ́ẹ̀ náà lọ́rọ̀ wọn á fi gbogbo ìlú náà láyé ẹ máa gbọ́dọ̀ máa gbogbo ìlú ayé ló ṣe bẹ́ẹ̀ sí. pé sọ́kà àwọn ló ṣe gbogbo ìlú ayé náà lọ pé àwọn tí ọba jẹ́ pòkì ibẹ̀ àwọn kàrìnkàrìn yìí jẹ́. wàtá àwọn olóyìn ibẹ̀ ní í jẹ́. wàdùn dáhà ìdàdí kúpọ̀ àwọn olórí ibẹ̀ ní máa ń pèpè lọ bí nǹkan tó lọ́hùn. àwọn olórí ibẹ̀ ní máa ń dínà tó lọ́hùn gbogbo bí a bá wà gbogbo bí a bá wà ní o ti máa ń ṣẹlẹ̀. àwọn kàrin kàrin kàrin ní o ti dé ègésì tó lọ́hùn ẹ̀gẹ́tẹ̀ pé kò ní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ń mọ̀ ṣe ti ọlọ́run pé ọmọ ara rìn sínú kí á. <laughs> àwọn tẹ́ ẹ rò pé ẹ fẹ́ bájà yìí kọ́ lẹ fẹ́ bájà ọlọ́run lẹ fẹ́ bájà. àmọ́ ọlọ́run ni ọmọ máa gbé àwọn kàrìnkàrìn dìde pé ká máa èdè tẹ̀. jàmá lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ládùúgbò tèmi ládùúgbò tẹ̀yìn ládùúgbò ti gbogbo alápapọ̀ tí ò mọ̀ ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ hmm. lèyàmùkùrù fi ìhà mítìnì ọ̀sán mítìnì òru mítìnì alẹ́ mítìnì ọkọ̀ tìjú omi tìnú bàálù mítìnì ọmọ mítìnì ránṣẹ́ wọ́n máa kójọ wọ́n máa kójọ wọ́n máa kójọ. bisọ́dí ansẹ́bí lílá. kẹ́lẹ́ bá sẹ́rí àwọn èèyàn fún olójú ọ̀nà tó lọ́wọ́. lè anahum akitaro lẹ́lẹ́ mọ́kìlá. torí pé ipa àwọn ọ̀ka ọmọ náà ń tẹ́lẹ̀ pè ní òbí tí ò ní lóyún ọlọ́run kù sẹ́ wọ́n ní ọba ń pè yàn ó ní ìmọ̀ àgbà náà ń sẹ́ wọn sọ fún ọ gbogbo nǹkan lọ́ba balẹ̀ lórí ni àti àárẹ̀ àgbàdo ọlọ́run jẹ́ àti èèwọ̀ náà ẹ̀sùn láàfin. ọlọ́run máa ma nì yóò jẹ́ wọn ní agbára lórí ète wọlé fi dáa wọn ò ní agbára lórí tẹ́lẹ̀ bí tààyàn yóò wà lọ wọn ní ìdí wa gbogbo wa gbà pò. wọ̀tẹ̀rẹ̀ wíìlì lè báàkì gbogbo ohun tí kò sí da wọ́n rọ̀ wájà rẹ̀ wọ́n kún nípò. wọ́n á kún pèsè pé ẹ̀ ní ìtàkùn tí ọ̀dà ni. ìjọba ní kí obìnrin máa wá dún wòhò ẹ̀dá máa jẹ́ ojú dáadáa tó lẹ́yìn tó o dékejì ẹ̀ lọ iye mílíọ̀nù báyìí ló gbà. ṣé ẹ̀yin bẹ́ẹ̀ tó rò pé àbí o wa dáa ni bí o bá dáa ká máa kó lóhùn wò báyìí. nígbà níka obìnrin tí wọ́n wá fẹ́ wọ́n wá múra hàn ẹ bá kíyèsí bí wọ́n ti ṣe òwò tó ní àwọn ti ń fún wa nípa òsì. káwọn yòókù lè bá àjàrà máa wò wọ́n ń dèfè náà nì ọlọ́run ní òwò ọ̀dà gbogbo òwe òfin ni ò ìwé mùsùlùmí tí tọ́jẹ́ mímọ́ kùráǹsì ẹ̀rí ń kọ̀ fara ìwé àwọn ọmọlẹ́yìn kristi ọ̀faramọ́ ọ̀nbẹ́nu wí wọn yí pé kómi kúkú fáyé dànù tó bá ti ní fi nǹkan bò ó ṣebí ìlú tí mùsùlùmí wà á wà tí kírísítẹ̀nì wà náà ló ti dà báyìí ọmọ ọ̀tá wa ni a mú sí ìṣòro yìí ẹ̀kọ́ àti ìṣòro yìí jọ ẹ máa bẹ́ẹ̀ yóò kọ́ wọn kẹ́ẹ̀tọ́ ọmọ onífàmẹ́ wọn àwọn bẹ̀rẹ̀ ní òfin kankan tiwọn. wọ́n àtẹ ilé-ìdá ní òfin ẹ̀kọ́ ẹ̀jẹ̀ máa ń rìn òun tàtà ẹ̀kú ẹjọ́ àtàlẹ́ bíbá àtọmọdé ẹ̀kú ẹjọ́ ọ̀nà méjèèjì náà ló máa bìlẹ̀ òkìtì. ẹ̀wọ̀n kan ní ìṣẹ̀lẹ̀kọ̀ fún wọn àwọn obìnrin yẹn orí tíjọ́ ọ̀dà. wọ́n kàfa lórí ẹ̀ ọ̀ya wàhákàzà. wàhákàzà sunnatullahi fil mujtami'ati al bashariyya bẹ́ẹ̀ bá ní ọ̀rọ̀ súnà ọlọ́run ní gbogbo àwùjọ pátá lára wọ ẹ̀dẹ́ yàn. yẹsùrù nìza bẹ́ẹ̀ nílẹ̀ hakki wal batil. ẹ máa bọ̀ nǹkan jẹ̀mọ́. yẹsùrù nìza. ànẹ́bà fanfa yẹsùrù yóò máa dìde láàrin òdodo àtọ́rọ́. jama ti ń bọ̀ wa ọlọ́sàdé kó wọn àgbẹ̀yé fún wa. ẹ sàmì dáadáa. àyìn ṣe lásán. abalẹ̀ tí sùn lẹ́gbẹ̀ẹ́ wa jì. o ti lọ́wọ́ rọ̀ lẹ́ lọ ó sì ń wọra lọ àbí àgùnlé ayọ̀ ẹ má ẹ má jẹ́ kí èdè ma wà lẹ́nu wa síra wa o ẹ kó àtì lọ ẹ kó àtì lọ ẹ má sọ bẹ́ẹ̀ má o ẹ kó àtì lọ òsín tá à ń tì lọ o nfú ẹ bá tẹ̀yìn lọ́rùn tí ò dáa là má tì lọ o àwẹ̀ ní tán lọ yìí gbogbo nínú àwọn ẹni ọlọ́run kò dùn o lé tó tó nǹkan lọ ah. ní kì í yára bí ní yára bí nǹkan míì kí lè bá sọ lónìí nílò ní ọ̀dà fourteen kí lè bá sọ lọ́la yóò di fifteen ó sì bọ́ fúri nìyẹn tọdún yìí lọ nìyẹn kọlọ̀njà dúnlẹ̀ ayọ̀ ń bẹ̀. ẹ wá jẹ́ bá kùn fúlẹ̀ láàrin òdodo àti rọ́ bẹ́ẹ̀ ni hakí wà lọ́ba fẹ́. nìka àwọn máa ṣẹlẹ̀ òwúrọ̀ wọ́n pé èmi ni màá borí irọ́ rẹ̀ kó lòó borí àwọn afáà ní àárín ọmọ ẹ̀dẹ́ nìyà táyé òfin kẹ́ni ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí o sì bọ̀ ibẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí. ó rí bẹ́ẹ̀ o. ìwọ wọ́tọ̀ gbà tọ́ gbà níbi tó gbà dé. àwọn tí ọ̀sẹ̀ kankan ń bọ̀ ọ̀fà ọ̀kàmánì tọ́ọ̀bà ẹ̀lómi kò fojú wọn sí ṣùgbọ́n mà yí pé inú gbogbo yẹn kó ṣe dùn ẹ. kò sẹ́ni tí wò ní bá fà á bí wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ wọ́n bọ̀ fà á gbọ́. wọ́n sùrọ̀ wọ́n ní ìjàkadì àsìrọ̀ ìjàkadì yóò lè lé sẹ́ mayami. ẹkẹ ẹkẹ ẹkẹ. akramakumullah. bóòsù ma ẹkẹ tó mẹmu ọ̀sán bàdé sílì. sọ ní afọ̀fọ̀ lè bó yẹ. so òdodo àti irọ́ wọ́n jọ wà báyìí wọ́n jọ wọ́n jọ wọ́n jọ láàbọ̀ra wọn báyìí. wọ́n mẹ̀kẹ́ yẹn yẹn ara wọn báyìí yẹn ara wọn báyìí wàlíkúlì tìjà in àwánùhù wa ànsọ́rù wọn á ní gbogbo ọkọ̀ gbogbo ikọ̀ gbogbo bí kálukú bá bì lọ́ngì sí ló ní àwọn ọmọ lẹ́yìn rẹ̀ àti àwọn aláǹtí rẹ̀ àwọn tá à ń bẹ lẹ́yìn òdodo alọ́mọlẹ́yìn tiwa àti à ń bẹ lẹ́yìn tiwa náà. Àsàdátùhù wa kùbàrọ̀ òhù. Bákan náà, àtúnyà sáájú ní bàbá ogun wa rèé. lójú ọ̀nà òdodo àwọn náà ní aṣáájú lójú ọ̀nà àárọ̀ ilé tó tún ọlọ́run ní eléyìí lókè ìpẹ́ kí ló fẹ́ fò láyà kí ló fẹ́ bà ọ́ lẹ́rù. àkànrọ́jọ àkànrọ́jọ àkànrọ́jọ rọ́jọ ha wọ́n fẹ́ ti wọ́n náà ti ha wọ́n sọ pé yóò súnà ayé nìyẹn súnà ayé nìyẹn aha wa yujaduna fi hada alwasat almutasara ẹ máa gbé jọba wọn dàtàjù tiwọn wọn lọ gà tiwọn wọn wá ní àwọn ànábì Ọlọ́run àtibá òhun àti gbogbo àwọn tí a tẹ lánàbí Ọlọ́run nínú àwọn tí a pé dáadáa ní agbé lọ láyé tí a ń ṣe dáadáa yujaduna yujaduna fi hada alwasat almutasara wọn bára wọn ní ìta ìbẹnú ìbẹnú fún sẹ̀rọ̀ tí a máa gbé ń tẹnu fún yàn. agbófo ìmọ̀tẹ́ ń pè ní ìsẹ̀yìn ọmọdé sàn yìí pépà gbogbo lẹ́ ń pè é. wọ́n tún ọ sílẹ̀ pé ọ̀yá akẹ́ dòmbì wọ́n dòmbì wọ́n máa wò wọ́n pé àmọ̀ wọn ti ọ̀ dára wọn. wọ́n ní gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni eré ni wọ́n bára wọn ní ìta àkísílẹ̀ pé wọ́n jọ wọ̀ ọ́yá ẹlọ́dẹ̀ máa wòran ọmọ bọ̀ fà á tí wọn ti bẹ̀ẹ́ fà á náà ti tẹ̀jọ́ bọ̀ fà á sáyé bọ̀ fà á wọn náà mo bi tí ọ̀rọ̀ já sí gbogbo bí gbogbo nǹkan bá gbogbo àwa tí wọn ti bá fà á àtàwọn tí wọn sì bá àwa tí wọn bá fà á lọ́wọ́ àtàwa tí wọn ó sì bá fà á wàá bá rẹ̀ mẹ́. fàyẹ̀tì bá wọ́n bu àfáà wàyẹ̀ kùrù gbogbo àwọn ẹni ọlọ́run àwọn akọ́lá sí wọn àwọn ọmọlẹ́yìn sí wọn ọ̀lẹ́ yẹn máa ń sábà jẹ́. ànábì ọlọ́run ni o àwọn ẹni rẹ ni o àwọn tí wọ́n tẹ̀lé wọn àwọn tí àwọn igun kejì ọ̀rẹ́ ni pé ooo. Ah! àwọn ilé ọjọ́ ìgbẹ́kẹ̀ wọn gbà wá ọgbà wá ní. àwọn oníbẹ̀lẹ́gẹ̀ wọn kìíní kan ó ní ẹ̀dọ́ nìkan dá gbogbo wọn ìkànnì wọn sọ báyìí ẹ̀dọ́ nìkan gbogbo wọn. ọ̀yẹ́ kúrò bí inú rẹ̀ aṣọ. Ah. gbogbo àwọn àlẹ́ aṣọ àwọn èèyàn náà ńlá wọn à ní sí ìjòkó tiwọn wọn à ní sí pẹ̀lú wọn. àwọn kan ti ń tí ń ta pákó jinta mm. ah, ń ta bàtí ń ta bàtà jinta ń jinta mọ́rí wá tí ń to yin tí ń mm. ah, ta sọ ń

wọ́n èsì tálíkà tán yányán hmm. wọ́n èyí sọlọ́wọ́ àwọn tẹ́ bá pèsè owó ẹ̀jọ́ fi one thousand lẹ̀ two thousand lẹ̀ one five thousand tẹ́yìn wáyà sí ten thousand lẹ̀ wọ́n kára má ti ten thousand lẹ̀ wọ́n bẹ́ẹ̀ nàró. ọlọ́run tóbi ló bá wọn. wọn arẹ́ ni pé ah, ten thousand ó dùn lójú báyìí owó tí òfin tí òfin lórí káàdì ah, yẹn ní yẹn ta ọlọ́run kù sẹ́ ṣé wọ́n tẹ̀ ní náírà ni. wọn ò fọ́ ìfúnnà owó iṣẹ́. àwọn àti kan wà fẹ́ pé àwọn tí ń jókòó ń bẹ̀ oníwà tí ń jókòó ń bẹ̀. tí ẹ máa fẹ́ wà sí ń bẹ́ ń bí báyìí àwọn báyìí ní ń bọ̀ wá ti wà sí. bẹ́ẹ̀ bá ti ṣe èdè bẹ́ẹ̀ ní ayé rẹ̀ láyé dúró. níbo níbi ẹ jókòó. màmú sáńdì ni. ẹẹ bí o ti kọ́ rí nìyẹn. wọ́n ikọ́ wọn àwòsàn àti wọn máa wá ran àwọn tàwí lọ́wọ́ ń tiwọn wọ̀yùkọ́ wí mùdáwátà hùmù lè àtàbírù lè mùjìrìmọ́nà àmọ́ àwọn kààrẹ̀ kààrẹ̀ kààrẹ̀ àwọn àkíyèsí àwọn ọmọ wa ṣiṣẹ́ takò wọn. Ah, aláìwá abdulhasi tàbí kọ́lá bọ́lọ̀mbà ni yọrù sí bàbá bẹ́ẹ̀ ni mójúkó láìsí wọn. ní ọdún kan wá àti òdodo gborí afẹ́fẹ́ tẹlifíṣàn ó lọ ó lọ bí bàbá ṣe kọ́lá gangan fún ẹ ló wo ni o bẹ́ẹ̀ sọ fún ni ó wá amáṣẹ́ kí àfa àti ṣe wá àti yẹn ó bẹ́ẹ̀ rí. bọ́dọ̀dọ̀ o. wọ́n lè lọ gbé àfa yẹn wá sọ́dọ̀ àti kọ́lá àti kọ́lá ní ah, ẹ̀kú sí àfa à ń gbòòyìn o ẹ̀ ti pẹ́ o wá sí ìwà ṣe ń tọwọ́rọ̀ dúró o ọwọ́ ẹnìkan wá pè ẹnìkan jọ náà ìgbẹ́ wáyá máa lọ sí díìsẹ̀ ẹlísàbẹ̀ tó wọ́n fẹ́ tó àti máa gbé afẹ́fẹ́ owó tí wọ́n fẹ́ máa bà lọ́dún kan bá ń bọ̀ wá mọ̀ fẹ́ kéré afá ẹ máa lọ wọ́n fẹ́ lábọ̀ bí wọ́n bá fà fà yẹn lábọ̀ lọ́la ló fò ó ẹ bá fà fà yẹn lábọ̀ lọ́la. alẹ́ àkájúrò lè mú jírí mọ́nà kọlọ́ba hmm. ní foríjì àsìkò láti gbogbo ẹni tó ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà hmm. ilé àwọn tó wà tó àfọwọ́n sáà ni. wọ́n kìí ṣe tàn o ọ̀rọ̀ tó ṣojú wa ni o. ويقاوم دعوتهم الأكابر المجرمون الذين يعادون حركة الإصلاح وتقدم wọ́n ní àwọn èèyàn ńláńlá kárìkárì yóò mú agbègbè bí dáadáa ó fi tẹ̀síwájú wọn ò ní fẹ́ takadum ìtẹ̀síwájú ó ti bẹ́ sí wọn ò ní fẹ́ ṣé máa gbọ́ pé òróró kan fẹ́ tẹ̀ ẹ̀mí kan wọ́n lu agbára wọ́n ì pamọ́lẹ̀ wọ́n àti bó ti ṣe pamọ́lẹ̀ wọ́n náà ẹ̀kọ́ pamọ́lẹ̀ <laughs> nígbà tí ẹ bá wú síta kò ní ṣe fọ́ bò mọ́ bí ìtọ́lọ́hún ṣe bí ìtọ́lọ́hún ṣe wàlìbìnà wàtàhàbùn ìkúlìbí àti wàmùjàmà. wọ́n ní bí ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo àwùjọ nìyẹn takadùn ni o bìnnáwù ni o ní mọ̀lẹ́sìn àti àtàhàdọ̀ kí ìlà ọ̀làjú ọba ẹ̀sìn ẹ wò kán nìsín gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń kọ́ ilé mọ́ àtàwà àwọn ọ̀nà pàlàpàlà wàá gbọ́rọ̀ lọ bí pàlàpàlà sanbọọdù òsì ta òsì bí ẹ pàákì sí. àwọn tí wọ́n ti tẹ̀síìrì ní ọdún yìí wọ́n páàkì yìí bìkan ń bẹ̀ yẹn ní abáhorongbo mọ́ wọn wọ́n ní jẹ́ páàkì sí ọ̀dà pé ó bọ́ sí títì ó lè rí bẹ́ẹ̀ ènìyàn páàkì sí kùdíẹ̀ káàtó àmọ́ kò sí agbófinró ọ̀hún o tó lè sọ pé bí wọ́n páàkì ọkọ̀ sí lẹ́yìn wàsíù ọ̀dà o máa ti wàsíù sí nǹkan kan bì kan. àbúrò nǹkan ọlọ́pàá wa débẹ̀ pé ìjọba ti ọ̀dà wàsíù lọ́wọ́ akọ nílẹ̀ o àbí arápálá títí gan wọ́n bẹ̀ kẹ́ bí pani o ah. lódodo àwa ò sọ wípé ẹ̀sìn wa fara mọ́ ká fi ara ní ẹlòmíì o àmọ́ à ń sọ ní sọ wípé. irú àwọn èèyàn tí ó wà níbi tí òun wà wọ́n fi wò yí a ẹ má tàǹpà àwọn torí àmì tó lè jẹ́ o ṣùgbọ́n àwọn oníbẹ̀ ni wọ́n wò pé ẹ̀ta ni. bàbá o oníbẹ̀ wà sí. wọ́n yàn ni onígbà yẹn ń a ò sọ pé kábí títì o àmọ́ tọ́pẹ́ bíi tí a wà ọ̀bọ̀ sí kọ̀rọ̀ báyìí gbangba àwọn ní òtò yìí gbangba wá gbọ́rọ̀ ọlọ́run. tí wọn ò torí pé òdodo àwọn fi wá ẹ̀yin ní ìsìn òdodo nìkan lè tọpa wá kò sí náà yàn kan àwọn ẹrú ọlọ́run kan náà dé ń jẹ ní àbí nǹkan ní wọn tó ń kun bí àmọ́ wọn ọ̀sọ̀kan fún wa bọ́kà tìmọ́lẹ̀ náà ni pé ah, ah, ó yẹ kẹ́kẹ́ bí táà ti máa gbọ́ lọ́wọ́ sàn á jẹ́ pé a tún kò tì báyìí ní àkọ́ yáwó. pẹpẹ inú ac lábá wà inú ac ńlá wà ilé ò ní gbẹ́sẹ̀ jù báyìí lọ adúpẹ́ náà ọ adúpẹ́ kọ́ lọ́hùn o àti ẹ̀yọ náà kú ayọ̀ náà kú. ọpẹ́ tààrà. adúpẹ́ púpọ̀ púpọ̀ fọlọ́hùn. tó fi gbọ́ ìmọ̀lẹ̀ sọ́kàn gbogbo wa yìí pé ìbá àfi pálápálá jù bá ń lọ àádìí bẹ́ẹ̀ ọlọ́run la fẹ́ náà mọ́tà àgbà kẹ́ni kankan láàyè. ó lé ọlọ́nà ní gbogbo wa a sì fara dà á akáwọn kún bọnu afara dà á àjókòó lórí lórí àga tí ọmọ ọ̀dọ́ ilé ẹlòmíín wọ̀ lè fi jókòó. àdìgbà fọlọ ní bọ́lá ló ti máa ga sí ìpàrọ̀ fọlá jẹ́ nà kọ́lọ́jà bàjá jẹ́ nà. nítorí bẹ́ẹ̀ ni pé tọ́lọ́hún ìyí máa bẹ̀rẹ̀ bí ṣe máa bẹ̀rẹ̀ ẹ wá gbọ́ bí jẹ́ ń yọ̀ yọrí sí i. ولكن العاقبة والنصر للمتقين المصلحين أما نقاري ولكن العاقبة نقاري àrànṣe ní máa bẹ fún gbogbo ẹ má jẹ́ yìí ṣe dáadáa láyé. wàlẹ̀ àgbọ̀dá. kí màtá wẹlé nkìrọ́bọ̀ wàlẹ̀ kòtìlán lè kàfùrí ní olùsìdì. ṣùgbọ́n nkìrọ́ kí nǹkan máa tán díẹ̀ díẹ̀ díẹ̀ kéé tán tán yányán ní máa lo lágbára ìkìrọ́ọ̀dù fún wàlẹ̀ kìsìláàn àti kéèyàn wò yáwó ọmọ àyàrá àti wájú àtẹ̀yìn kọ́ bára ẹni kóró lè káfírí ìlànà mùsùlùmí gbogbo ẹni tí máa ń ṣe ìbàjẹ́ gbogbo ẹni tí máa ń jẹ́ káfíìrì tí máa ń baṣẹ́ ọlọ́run jẹ́ ìfi kébo tiwọn nìyẹn. wọ́n máa yẹ kúrò àwùlá ilẹ̀ akáàdúró lè mùjìrìmù náà lè mọ àdúnà lè rọ́sọ́lì ìlà àwọn tuntun. gbogbo ètè tí àwọn kàrìnkàrìn ẹlẹ́sẹ̀ yìí bá ń dá gbogbo ọ̀sá tí wọ́n ń gbé tàwọn òjíṣẹ́ wọn ò rí nǹkan kan ṣe ju pé ara wọn ni wọn hàn lé màlẹ. ana wa ba la makiri hin ale yin. tó pé aburú ète wọn olùwọ́n náà ní ń padà. wà á ti bá tẹ sá ìhìn tẹ́lẹ̀ hakubé hin. torí kan gbọ́n ìbàjẹ́ tí ń balẹ̀ jẹ́ àwọn náà ni wọ́n so mọ́. lakinnahum adimu nazar lili mustaqbal wal waqi'. ṣùgbọ́n wọn kò fo ìwòye ìwòye ọjọ́ àmọ́ máa ń tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú wọn ò ní làákẹ́ yẹ. wọ́n lè wá kẹ́hìn. àti tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọn wò ó. wọ́n lè ṣì bá rí bìlì máa bí. wọn ò sì sí ní tó ti ṣẹlẹ̀ kọjá ṣe àríkọ̀ṣe àríwòsàn yìí pé àwọn báyìí mà ní agbára lókè tẹ wọ́n sì bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú àwọn atẹni ọlọ́run tọ́jọ́ lẹ́jọ́ náà ta ló fẹ́kù ta ló borí wọn ò ní ròyìn o. wọ́n á bí mu ṣùú wọlé sáà. wọn ò ní ìdánmà wọn ò ní ìgbámà wípé bìtì kan yọrí sí ni. wọn náà yóò ṣe orú na ṣe òwúrọ̀ sọ́ọ́dì kan sọ ìyá ìmọ̀tẹ́ àmọ́ ìhìn. wọn ò ní ìgbámà tó jẹ́ ìgbámà òdodo tó fẹsẹ̀ rinlẹ̀ pẹ̀lú bìtì iṣẹ́ wọn ó forí da. tó tọ́ ibẹ̀ yẹn náà ìdájọ́ fẹ́lẹ̀ alhamdulilayi. alhamdulilayi. sẹ́yìn pé kò yẹ ká bẹ́ẹ̀ mọ̀ báyìí. pẹ̀lú sọ̀rọ̀ dé dúró yìí pé àtọ́lọ́run ní máa borí tọ́lọ́run máa borí ẹjẹ́ àfọkàbalẹ̀ ńgbà náà kò sí ti mi tọ́lọ́run ládùúgbò rẹ tó ń mi lòó ló ń bẹ̀ ìwọ ló borí. gbogbo ọjọ́ tí mi lòó ló tọ́jú ìgbà tọ́lọ́run ni ó borí nígbà tí a borí o. àmín. ìlànà ọlọ́run ra sílé rẹ̀. nta ni a fẹ́ kọ ní àkáàtì nàmbà wọ́n ti kọ́ ìyẹn gbé kọ́ yìí o lọ́wọ́ ní gbèyẹ̀wá yìí o ẹ má fẹ́ fọ́lọ́ ní nǹkan رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك